مشفقين فمن الله علينا ووقانا عذاب السموم إنا كنا من قبل ندعوه إنه هو البر الرحيم فذكر فما أنت بنعمة ربك بكاهن ولا مجنون أم يقولون شاعر نتربص به ريب المنون قل تربصوا فإني معكم من المتربصين أم تأمرهم أحلامهم بهذا أم هم قوم طاغون أم يقولون تقوله بل لا يؤمنون فليأتوا بحديث مثله إن كانوا صادقين أم خلقوا من غير شيء أم هم الخالقون أم خلقوا السماوات والأرض بل لا يؤمنون الحمد لله الحمد لله الذي بنعمته تتم الصالحات ولا عدوان إلا على الظالمين والصلاة الله وسلامه وبركاته على نبينا محمد وآله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام لأن tí a dúpẹ́ fún ọlọ́run ọba subhanahu wa ìgẹ̀ àsàlátù fún anẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam àwọn alẹ́ ẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹnikẹ́ni tí bá tún tọ ojú ọ̀nà ẹ̀tọ́ ìjọ ìpìyà mi àbí ọlọ́run ọba kí fún wa ní àgbọ́yé àwọn ọ̀rọ̀ rẹ̀ eléyìí tí a ń ṣe àlàyé ibi tí a ti dá mi dúró ní àná òun náà ni qawluhu subhanahu wa ta'ala nípa àwọn ìfèrí àwọn tí ọlọ́run bá ṣe ìlérí ìyà fún tí wọ́n ń sọ pé àwọn ìsọ̀lá àlọ́ sálàm bóyá káhìn ni bóyá alágbègbà ni bóyá ṣááyò ni bóyá kọrinkọrin ni bóyá mọ̀jìnàn àbúrèrè ni ànábì sọlọ́lá àlọ́ sálàm ọlọ́run bá fọ ànábì mọ́ wípé ànábì kì í ṣe kankan nǹkan tí sọ bákan náà ọlọ́run bá tún ní wọ́n ń sọ pé ànábì kan rò ó lórí láti sọ pé ìdẹ́kẹ́ ń bẹ tí ń jà Quran ọlọ́run ní pápẹ́ lóòótọ́ ni wọ́n lé àtúndì hadithi káwọn náà lọ mú ọ̀rọ̀ wá tó jẹ́ pé yóò jọrú Al-Quran àwọn ọba ní kò ṣeé ṣe wọn lè rí mú wá ṣùgbọ́n kí ló fà á tí wọ́n fi ń sọ ìsọkúsọ tí wọ́n ń sọ yìí àwọn ọba ní sílà kárí yín ló ń bá yín ròyìn ẹni rárá ṣùgbọ́n yín lọ́ńtà ìbùrìyà gbéraga àwọn làwà ń bẹ̀ àwọn làlẹ́ sọ àwọn làmọ́ tẹ́ ní àlẹ́ tó ṣe wọ́n àwọn ọba ní dálẹ́ àríkùnrin ọ̀nà wọ́n nígbàgbé wò sí lára wọn tó bá kí wọ́n wà ní ìgbàgbọ́ bẹ lára yín ẹ mú àlùkùránì tó jọbi kùránì yìí wà ipò tó ní kí àánú sọ̀dẹ̀ pé lẹ́kùn lódodo náà nìkan tí ẹ ń sọ àyà thirty five ó náà ní àmọ́ gbé nírọ̀lẹ́yìn àwọn ọba ní ọgbẹ́lẹ́mẹṣẹ́ ìtọ́ rọ́jìmù أم خلقوا من غير شيء أم هم الخالقون أم خلقوا من غير شيء أم هم الخالقون أم خلقوا السماوات والأرض بل لا يوقنون الله سبحانه وتعالى من أم خلقوا من غير شيء ọlọ́wọ́ bá ń béèrè ìbéèrè lọ́wọ́ àwọn kèfèrí àwọn olùkọ́tọ́ lọ́wọ́ bá wọn bá ń béèrè ìbéèrè lọ́wọ́ wọn àwọn ọba ní àmúkúlíkù wọn mẹ́ngá irinṣẹ́ ẹbí kẹfìrí àwọn ọba ní ẹbí kẹfìrí pé ṣé wípà láyé yín mímọ ẹbẹ yín ṣé ẹnìkan kọ́ ló dà yín nígbà kan ẹ̀ sí nígbà kan ẹ̀ ń bẹ ìgbà tẹ̀ ń bẹ yẹn ṣé ẹnìkan kọ́ ló mú bíbẹ yín yẹn wá sí máa bẹ. أم هم الخالقون أم خلقوا من غير شيء أم هم الخالقون àwọn àfọ̀ní ma tafsir wọ́n ní nǹkan mẹ́ta ni kábí kẹfìrí pé kó mú kan bẹ̀ àkọ́kọ́ am khulqu min ghairi shay níjọ́ ká sọ pé ọmọ àádọ́ta ọdún ni ọ́ ní àádọ́ta ọdún lé márùn-ún fifty five years ago níbo ló wà wọ́n ní òun wà lọ́rùn ẹ wá bí lọ́lẹ̀ pé àwọn wa mú ọ wá sí ilé ayé ọlọ́dọ̀ sílé ayé àmúhùmùlù kọ́ọ̀lì kùn tó bá ní pé ẹnìkan kọ́kọ́ lọ́dọ̀ sílé ayé ẹgbẹ́rẹ̀ pé ṣé wọ́n lọ dára rẹ ó di bẹ́ẹ̀lẹ̀ mélòó bẹ́ẹ̀lẹ̀ kẹta tí ó máa jẹ́ èsì gangan kó náà ní wípé ọlọ́run bá tí o bá ti jẹ́ kan nínú méjèèjì àkọ́kọ́ yìí àmúkúlẹ́kù mi nǹkan iṣẹ́ àmúkúlẹ́kọ̀ àlẹ́kù tí èyí bá ti ṣe pé ọwọ́ láti ibi pé nìkan kan ò dán tàbí wọ́n lọ dára rẹ àmúkọ́lákù sábàá wá ti wà láàrùn àbí bóyá ṣé ilẹ̀ dáṣẹ́ máa tilẹ̀ ìyẹn tó ń látàmì bá bi tàkìdì wípé ṣé kọ́lípù ní àmúkúlẹ́kọ̀ àlẹ́kù ṣé ẹ̀yin náà ń dá nǹkan kan tó ẹ pẹ̀ ń dá nǹkan nínú nǹkan tó tóbi tọ́lọ́wọ́n bá dá òun ni sẹ́mà àtilẹ̀ sẹ́yìn lẹ́dá tí ò bá ti wá jẹ́ kan nínú méjèèjì yìí kí ni méjèèjì yẹ àmúkólékú ìmọ̀ abẹ yín kò sí ẹnìkan tó mú yín wá bíbẹ amúhùnmọ̀lọ́kọ̀ ni kúrún abẹ́yìn gangan abẹ́dá ni yín tí ò bá ti jẹ́ kan nínú méjèèjì yẹ ìkẹta náà ní pé ọlọ́run dá yín ẹ bá wà bí kèmí lérè yìí pé ẹ bí àwọn olóòsà àwọn aláṣiṣẹ́ lẹ́pẹ̀rẹ̀ àwọn olóòsà sí ẹ bí wọ́n lérè yìí pé ta ni olúwa wọn ni Odùduwà ẹ bèrè yìí pé ìgbà wọn Odùduwà dé kí Odùduwà ó tó máa bẹ òṣìṣẹ́ bẹ́ẹ̀ Odùduwà tó máa bẹ ẹbí wọn pèsè kò sílẹ̀ Odùduwà gan kó tó máa bẹ níbo ló wà kó tó máa bẹ ìgbà tó bẹ ta ló mu wà máa bẹ ẹ rí pé àwọn ìbéèrè wọn ẹ̀ ní nídàáhùn wọn lè sáyà sí ọ fílẹ̀ àdé ha lè ṣe ọ. وليس يصيح في الأذان شيء إذا احتاج النهار إلى دليل إذا احتاج النهار إلى دليل إذا احتاج النهار إلى دليل إذا احتاج النهار إلى دليل ọ̀rọ̀ rùbùbíyà ọ̀rọ̀ pé ọlọ́run ló dá wa kò sí ẹ alákùnrin sẹ́lìm làákàyè kẹ̀kẹ́ tó bá dúró déédéé tó lálàáfíà kò lè takò ẹ̀rí báwọn kẹfẹ́rí wọ́n tó lù wá nílẹ̀ ọ̀rọ̀ ọba dojú ọ̀rọ̀ kọ àwọn kẹfẹ́rí tí wọ́n ń takò ànábì Ọlọ́run bá ní amúkúlíkù mi ń gọ irí ṣe yìí. Amúkúlíkù mi ń gọ irí ṣe ìhàmúlùkọ́líkù. Ọlọ́run bá ní ẹbí kẹfẹ́rí ilé yìí àdúgbò ní ẹbí lérè. Ẹbí bàbá oníṣàgbó ọlọ́pàá ọlọ́sùn. Ẹbí wọn pé ìgbà wo ni Ṣàngó wálé ayé? Ẹ bèrè pé Ògún ó tọ́dún mélòó tó ti kú? Ẹbí wọn lérè. Tọ́mọ ní ó tó yọ ọdún báyìí. Ẹ bèrè pé níbo ló wà kó tó wálé ayé? ta ló mú bẹ ṣé sọmọ tí ń bẹ kógun tó máa bẹ àbíòsì ilẹ̀ ń kọ́ tó bá gbọ́ wọ̀nyẹ ti ń bẹ káwọn tẹ̀ ń lẹ́yìn ọlọ́run tó máa bẹ ta ló má wọn nǹkan yẹn wá kó máa bẹ tó jọ lọ́kọ̀ bá lọ. ọkùn mi nǹkan irinṣẹ́ ìhàmúhùmùlù kọ̀ọ̀lì kú àmùkọ̀lẹ́kù sábà wá ti wà láàrú bàlá yóò kí wọn. ọlọ́run bá ní ta ló dá yín àmùkúlíkù mi nǹkan irinṣẹ́ yìí tẹ́ ẹ̀ ń bẹ láìsí pé nǹkan ló mú yín máa bẹ ìbéèrè yẹn wọn ò wọn ò bùkátà sí dáhùn ọlọ́wọ́ bá ń ṣe ìsìbáàtù àrùbùbíyà ọlọ́wọ́ bá fi ń rinlẹ̀ wípé òun ọlọ́wọ́ ọba lòún da yín àmùhómọlọ́kọ́ọ̀lì kò abẹ́yìn lẹ dára yín bí àmùkọ́lẹ́kùn sàmáwá ti wà láàbọ̀ abẹ́yìn lẹ dá sámá tilẹ̀ bẹ̀lẹ́ yóò kínú. ọmọ ọba ni ó dájú pé ẹ̀ẹ̀mọ ń bẹ̀ sọ bẹ́ẹ̀ láàyò kínú ó dájú pé ọ̀rọ̀ ara yóò yẹ yín bẹ́ẹ̀ láàyò kínú ẹ̀yin kò mọ ń sọ ẹ̀yin tẹ̀ ẹ̀yin kẹ́ ẹ̀ lè ẹ̀ lè establish ẹ̀ ó pé ọlọ́run ọba ló dá wa ká gbà pé ọlọ́run ọba ló dá sánmà àtilẹ̀ ní tí ò sí yẹn ń bẹ̀ nítorí pé àfọ̀ǹtẹ́ àwọn ilé ìsàyà sí ìhùn. wọ́n lẹ́yìn sáyà sí ìhùn fi ládà ní ṣe ìhùn ìdá àtàjà nàhàrù ilá dàlílì ìdá àtàjà nàhàrù ilá dàlílì. afáàjà tó bá pẹ́ ká máa sọ pé ọlọ́run ló dá wa ọgọ́rùn ọdún sẹ́yìn ìdẹ́gbẹ́ ń gbogbo wa ọgọ́rùn ọdún sẹ́yìn ń bọ́lá wa àṣìbì kẹ̀kẹ́ àwọn ò tiẹ̀ mọ̀ wá àṣìlẹ̀ ayé ibìkan láwà ta ló dé ká máa bẹ ọlọ́run yìí náà sánmà àtilẹ̀ ó ti ń bẹ látàrí mẹ́yọ ọdún sẹ́yìn ọlọ́run bàyí náà ni mo bùkátà káìsẹ̀ máa kó ẹ̀rí wá fún ọpọlọ ló dán. ọlọ́yin sàyànsì fòfin àzàhà ní ṣe òun. ó máa ń dẹ́pọ̀ wá ń jiyàn lórí ìpọ́lọ̀ ọba ló dán sọ pé kí nǹkan tó ń sìn ògún tó ń sìn ní kò pọ̀ pé ògún ṣe kó gùn lọ́wọ́ rẹ̀ olódọ̀ sọ pé ògún tó pọ̀ sọ pé Ṣàngó ọ̀pọ̀ ṣe bọ́ lọ́wọ́ rẹ̀ tápọ́ sùn Òṣogbo ló ń sìn sọ pé pọ́ sùn Òṣogbo ọ̀pọ̀ ọlọ́wọ́ bá làwa ń sìn ó náà ló sì pa wá. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين ìṣẹ̀mí wa ìrun wa ìpẹ̀rẹ̀ fún ọba wa ìṣẹ̀mí àtò àti ìdòkú wa ọlọ́run ní gbogbo ẹ̀ sọ pé tí wọ́n náà ń sìn lẹ́yìn ọlọ́run kò àbùkátà sẹ́ẹ̀dì tó pọ̀ látò mọ̀ pé ọlọ́run ọba ló dá wa jẹ mẹ́ẹ̀ gbogbo wa la ní àná àná kò sí àná kò jẹ́ nǹkan kan tí mo mọ̀ wá gbogbo wa la tún ní ọ̀la tó yẹ pé wọ́n bèrè pé ṣe é gbọ́dọ̀ wọn ta ló ń jẹ bẹ́ẹ̀. eré nǹkan lásán ó tó ẹ̀rí òfin ẹ̀kọ́ ọlọ́run ọba ló dá ọ tó wọn bèrè pé òbùkátà sẹ́ẹ̀dì ضرب الدار في الأذهان شيء إذا احتاج النهار إلى دليل إذا احتاج النهار إلى دليل إذا احتاج النهار إلى دليل إذا احتاج النهار إلى دليل عجب ليس يصيح في الأذهان شيء عجب إذا كان ولي ولي بلع ممّا lẹ́yìn ṣàyẹ̀sí hó àdáhàrì ṣe nǹkan kan làákàrẹ̀ wa ò lè gbọ́ nǹkan kan yé má ìlànà ta jáde láàrúdà ṣé wọ́n sọ fún ọ pé ọ̀sán la wà fọ wá ní ẹ̀mẹ́rin wá ọ̀sán la wà alákòjọ mọ́ ṣé ọ̀sán jẹ́ òfin ara rẹ̀ pé ọ̀sán la ọlọ́run ọba ó hàn kọjá bóun ló dá wa Fáwa kọ́lá dára wa. Àmùkọ̀lẹ̀kú mi nàá iṣẹ́ ìhìn àmúhùnmọ́lùkọ̀lẹ̀kú. Àlábàrí yẹn ó kílíà. Àmùkọ̀lẹ̀kú sámà wà tí wọ́n lọ kárù. Bàlá yóò kinu. Àlábàrí yẹn ó dájú débi bí àwọn kèfèrí níjọ́ tí wọ́n bá gbọ́ ááyà yìí. Àlàáfíà sẹ̀lì làákà ìtọ́lọ́run bá dá wọn yóò sọ dákọ̀ rẹ̀. Ìní àfisọ̀rọ̀ àfáwọn Jùbẹ́yìn radiyallahu ta'ala anhu warda Jubair ibn Mut'im òun ló gbọ́ abalabi tó gbọ́ nínú àyà ilé tọ́jà yìí pé wọ́n kọ̀rọ̀ ìmánu fi qalbi ìmánu kọ́kọ́ kẹlẹ̀ pọ̀ ẹ̀mí rẹ̀ àwọn àfọ́ onímọ̀ tafsir ọlọ́kọ̀ bá fẹ́ wọn wọ́n ń sẹ́lẹ̀ lọ Jubair yìí wọ́n fọwọ́ ìdí púpọ̀ ta lè mú jáde ńbẹ́ o wọ́n nínú ẹ̀ ni wípé ìgbà tí ànábì lọ sí ogun Badri sallallahu alaihi wasallam wọ́n pa àwọn sẹ́fútì nínú àwọn àgbààgbà nínú àwọn pèpèrí àwọn sẹ́fútì náà wà pẹ̀lú lápá lójú ogun wájú nínú àwọn òòsà wọ́n sì kó àwọn sẹ́fútì lẹ́rú ìgbà tí wọ́n kó àwọn sẹ́wọ́tì yẹn lẹ́rú alimọ́mọ́ Bukhari gba hadith yẹn wá nígbà tí ó sọ̀rọ̀ nípa àwọn òsára Badr àwọn tí wọ́n kó lẹ́rú wá láti ogun nígbà tí wọ́n kó àwọn sẹ́wùtì yìí wá ànábì sallallahu alaihi wasallam ànábì wá gbé àwọn sẹ́wùtì yẹn sí ìsọ̀rí ìsọ̀rí. ànábì sallallahu alaihi wasallam ànábì pín wọn sí sọ̀rí ìsọ̀rí ó ń bẹ nínú wọn àwọn tí ànábì sallallahu alaihi wasallam tí ànábì sọ wípé òun ó gbà fìdáwù wọn òun gbà káwọn yẹn kí wọ́n wá fi nǹkan gbà wọ́n ànábì fún wọn sórí rẹ̀ rẹ̀ ànábì wa sọ ọ̀rọ̀ kẹ sọlọ́lá àrà sàlà ọ̀rọ̀ yẹ agbábẹ́ náà àwọn olùkọ̀tàn wọ́n ní ọ̀rọ̀ yẹ ó ṣeé ṣe kó jẹ́ pé ó dé ti gbọ́ Jubair ibn Mut'im kí ni ọ̀rọ̀ yẹn náà ànábì ní law kana al-Mut'im ibn Adiy hayyan law kana al-Mut'im ibn Adiy hayyan tó ẹ Mut'im ibn Adiy tí bá ń bẹ láyé Mut'im ibn Adiy. لو كان مطعم بن حدي حيا فكلمني في هؤلاء tí àrẹ́bìnrin ká ní mọ́tí mi náà níyìí bá ń bẹ láyé ni tó wá wá bá mi sọ̀rọ̀ nípa àwọn tó kù nínú àwọn kùsára bádìrì àwọn tí wọ́n ṣe kí tí wọ́n kó lẹ́rú lógun bádìrì. àrẹ́bìnrin ká ní mọ́tí mi náà níyìí bá ń bẹ láyé fàkàlámọ̀ ni tó wá bá mi sọ̀rọ̀ nípa fi áwùláyé nípa àwọn ìdọ̀tí wọ̀nyí nípa àwọn kíni ìdọ̀tí wọ̀nyí látara tuhum lahum adamsalaam sáfì ìmbá sì fi wọ́n lẹ̀ làwùkáyà mọ́tò ìmọ̀ náà àdéhùn ayé fàkàlámàní fi àwùlá ìlẹ́tìnà látara tuhum lahum ní ìfẹ́ mẹ́rin sọ́yìn bukari adamsalaam sáfì kánú mọ́tò ìmọ̀ náà àdéhùn bá ń bẹ̀rẹ̀ ayé ó wá bá mi sọ̀rọ̀ nípa àwọn ìdọ̀tí wọ̀nyí dáná mùṣìríkí nàjàsí torí pé àwọn mùṣìríkú iná máa ń mùṣìríkú nà nàjàsí àwọn ọ̀sẹ̀ bọ́ nǹkan ìdọ̀tí kèérí ni wọ́n ní nẹ́tìnà nǹkan tí nǹkan tí ò lásùn sí. àbúrò wa ní ká ní mọ́tò mi rà ní ń bẹ láìsàn làṣàlà tó wá bá mi sọ̀rọ̀ nípa àwọn wọ̀nyí ìbá gbọ́ ìbá fi wọ́lẹ̀ mọ́tò mi rà ní yìí ó ní bàbá jùbẹ́ ìbùnà mọ́tò rẹ̀ ṣùgbọ́n mo tẹ́ ìmọ̀ ìgbọ́dọ̀ àdí yìí àṣìlá náà ìsìláàmù ni tí alábì fi sọ yìí pé ká ní bẹ láyé tó wá bóun sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn wọ̀nyí òun tìjú ẹ̀ òun fi àwọn òsára abádìrì yẹn òun filẹ̀ àwọn àfọ̀ onímọ̀ wọ́n ní mo tẹ́ ìmọ̀ àdí ìjọba ìsìláàmù ṣùgbọ́n ó ní mọ́kàbà méjì ó ní ìwà dáadáa méjì kan tọ́jẹ́ wa mẹ́lẹ̀ gbàgbé tí ànábì òfin gbàgbé rẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ alákọ̀ọ́kọ́ mẹ́ òun ni wípé mọ́tò ìbẹ̀rẹ̀ àdí lódodo ó kú sí kẹfì ṣùgbọ́n nígbà tí ànábì lọ sí tọ́yì láti fún ànábì gbéra kan sí tọ́yì ẹ̀rọ tọ́yì tí wọ́n ti lẹ́ lóko ẹ̀rọ tí tábìlì ẹ̀kọ́ wọ́n ìgbà tí ànábì ń padà bọ̀ sallallahu alaihi wasallam láti tọ́yì ànábì bùkátà ẹni tí ó mú ànábìrìn jáde tí ó mú escape bákan náà tí ó sọ ànábì wọlú mẹ́kà tí ó mú ànábì jáde kàábà mo ti bèbè nàádì ó ní ànábì gbà pé kó wá jẹ́ atọ́nà òun olùdáàbòbò òun tó wọ́n fi dé di mẹ́kà tó wọ́n fi ṣèbáàdà tó wọ́n fi máa tó wọ́n lò kúrò. mo ti bèbè nàádì bàbá tara pé bàbá Zubair ìdùnnú mọ́tò ó sì gbà pọ̀wáfà ó sì ṣe dáadáa pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam. débi wípé àwọn olùkọ́ tó sọ wípé ìgbà tí ànábì sọ́lá àwọn ọmọ tó wọn mẹ́ta para sallallahu alaihi tí wọ́n tẹ́ mò ń gá ìdí rẹ̀ tí wọ́n dẹ̀dì kàábà Abu Sufyan kì í gba Islam níjọ́ náà lọ. àwọn fẹ́ wọ́n wá fẹ́ wọ́n wá láti wá ànábì tó ti wọ́n mẹ́ta para ó ti dẹ̀dì kàábà wọ́n wá rí mú tí wọ́n ń gá ìjà níbi ọwọ́ yẹn tó fi bẹ̀yì níbi sì ń tọ́ wa. àbúṣùgbọ́n wa bí mo ti ń pè é àtàbí òun ṣé o ti di olùtẹ̀lé ànábì ni àbí òun ṣiṣẹ́ owó tó gbà. ẹ wò láwọn kò ṣe. ṣé o ti di olùtẹ̀lé ànábì sàlámù sàlámù àbí kí ni àbí òun ṣiṣẹ́ owó tó gbà ní báyìí ìfowópamọ́ ṣiṣẹ́ tí mo gbà ní ẹ̀rọ ìṣẹ́ mọ́kàn kàdé ìṣòwò wa. ó dáàbò bo ànábì in tó ṣe yẹn kẹfẹ́ rí mi o ṣùgbọ́n pé àdéhùn tó gbé pẹ̀lú ànábì sọ̀rọ̀ wa. àwọn sọ̀rọ̀ làwọn kí á nà mú ibn adi yìí làtàrà tùrù làwọn. àkírú mú ibn adi yìí ń bẹ láyé lónìí tó bá tó wá bá mi sọ nípa irú àwọn èèyàn ìdọ̀tí wọ̀nyí ìbá filẹ̀ fún ó jẹ́ ká àkọ́kọ́ tí mo tẹ́ mo ṣe. ìkẹlẹ́ kejì òun náà ni Sahifatul Muqata'a nínú pé. Sahifatul Muqata'a. Sahifatul Muqata'a òun ni ìwé tí àwọn lárúbáwá pápájúlá àwọn Quraysh tí wọ́n kọ àdéhùn sí láàrin ara wọn fi muqata'ati bani Hashim kí ló ń bẹ nínú ìwé yẹn ni wípé àwọn fẹ́ gé okùn àjọṣepọ̀ tí ń bẹ láàrin àwọn àti àwọn bani Hashim pàápàá jùlọ nìṣábì àwọn tó bá jẹ́ ìran tó tan máa níbi sallallahu alaihi wasallam directly kí ló fà yẹn òun wípé lámàrán ìṣàrọ̀ islam àwọn kùrẹ́ṣì wọ́n rí pé islam ti fẹ́ mọ́ ṣe kí ó ti fẹ́ máa gbalẹ̀ ó ti tẹ̀ káàkiri ó wà fún kí lálẹ́ ṣe o wọ́n ní ìta rẹ̀ ká pa ànábì sọ̀rọ̀ máa rọ̀ ṣe wọ́n sọ yí pé lánàá wọ́n sọ ìgbàfẹ̀lẹ̀ lórí ẹ̀ àbí wọn ni pàtàkì alábàṣọ ẹ máa jẹ mí ẹ máa jẹ ẹ máa jẹ jẹ kú mi ní máa kọ ìtọ̀rọ̀ mi sí èmi náà lè tí àtọ́nà òun fi jẹ yín lẹ́yìn náà ń dẹ mí èmi náà ń dẹ mí ọ̀nà tó ń kálukú gbà ń dẹra wọn àti akígbà tí ó wà fún ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn ọkùnrin ṣe Islam ṣẹ́gi ó ti ń gbalẹ̀ wọ́n ò kí lálẹ́ sọ́nà ẹja pàdánù ìsọ̀nà kí ni wọ́n wá àkọ́wà gbogbo wọn àwọn kòrèjì àwọn kòsàkòsà wọ́n wá ní àmúkọ àkọọ́lẹ̀ kan ìmọ̀kọ́tò àti ìbàní ìṣà pápọ̀ yìí lọ́ba ní Abdul àwọn Bani Muttalib ibẹ̀ àwọn tó jẹ́ ìrìnà àdébùsà sáàmù jẹ àwọn fẹ́ gé wọn kúrò nínú odidi Quraish sẹ̀káwọn náà ní ànábì rẹ̀ tẹ̀ ọwọ́ nìkan táwọn oṣù ní pé àwọn náà dẹ̀ ní wọ́n gba Islam o bọ̀ wọ́n ní ìgbẹ́ táwọn oṣù ní pé tá a bá ti títí wọn ó fi juwọ́ ànábì ilẹ̀ fún wa báyìí láti kí ni àyànjẹ ọmọ ìran ìgbẹ́ ẹ̀gẹ́ta rẹ̀ ṣàkóso tá a bá ń pẹ́ gbogbo wa nígbà wà nínú àdúgbò wà nínú yóò sá pẹ̀lú ẹnì kẹjọ nìkan lọ ètò sẹ̀rẹ̀ rẹ̀ láti pè ní sọ̀hí fàtúbọ̀dá àlùkọ̀kọ́ tó à ẹ̀dí àwọn ìjáde akẹ́kọ̀ọ́ bí báyìí sọ̀hí fàtúbọ̀dá ìwé tí wọ́n kọ àkọọ́lẹ̀ pé a fẹ́ jẹ́ tẹlifọ̀kọ́ta pẹ̀lú àwọn àwọn bàdé hajj àfẹ́ bá wọn sí àwọn bàdé mùtọ́bí àfẹ́ bá wọn sí afẹ́ fúnlẹ̀ mọ́ wọn tí wọ́n fòrò pé ẹ mọ́ da ẹ sí wa ẹ bá nìkan lóko ẹ ẹ fẹ́ ká máa bá yẹn ṣe ẹsẹ̀ kí ni ẹ̀jú wà lẹ́bi ilẹ̀ ẹ̀yà ìlú ẹ̀. jẹ̀mbẹ́ nínú nǹkan tí wọ́n máa ń ṣe tí wàhálà tí ìtìṣàrò ẹ̀sìn bá ti ń gbalẹ̀ ó ní mo kọ́ bá wa àwọn ọ̀tá wọ́n máa ń wọ́n máa bọ́ kọ́ọ̀tù wọn ní ẹja bọ́ kọ́ọ̀tù gbogbo pọ́dọ̀tì so nínú ìgbésí wọn kọ́lẹ̀ nínú sọ yìí fà yẹn ní ìkàsọ méjì mẹ́ta àsìkò lọ alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ó náà pé allah yuza wuju bani hashim wọn láyọ̀ tẹ̀ zá wọ̀jú mi nìyẹn wọ́n ní sẹ́ rí àwọn bani hashim yẹn bẹ́ẹ̀ máa fẹ́ fẹ́ àwọn ọ̀dọ̀ yìí ẹ̀wọ̀n fọmọ fún wọn àwa náà sì ní fẹ́ látọ̀dọ̀ wọn ó dé ní ẹlẹ́ẹ̀kejì allah yabi òun láwù ẹ má tajà fún wọn ẹ sì fọ́sẹ̀ kí ẹlẹ́kẹta aláyọjọ àlùsù wọn láyọ kọlu tó wọn ẹ má jókòó tì wọn ẹ má rọpò pẹ̀lú wọn jùlọ ẹlẹ́kẹrin aláyọkọbalù mínú sùlhà hàtà yàtú bìnnàbí sọlọlọ àrùn wọ́n ní ẹ ti gbọ́dọ̀ ṣe sùlù pé ẹjá jọ ẹjá jọ gbọ́ra wáyé ẹjá ṣàtúnṣe ẹjá ní ti compromise tí wọ́n fi mú ànábì wá ká yẹjú ẹ̀ jẹ̀mọ́ ẹ̀ tó ń bẹ nínú sọ hípa nígbà àwọn akọ́tán náà kọ́ táwọn ò ní fẹ́ yàwó lọ́dọ̀ wọn wọ́n sì ní fẹ́ yàwó lọ́dọ̀ wọn ẹlẹ́ẹ̀kejì wọ́n ní bá wọn ẹlẹ́ẹ̀kẹta ẹ bá wọn jókòó ẹ sì pẹ̀lú wọn ẹlẹ́ẹ̀kẹrin ẹ lè súnlò pẹ̀lú wọn tí wọ́n ṣe kí ni o tí wọ́n fi wá ju wọn ànábì ìbò àlámà ṣé àbí kí wọ́n ní wọ́n ní ilé kẹlánà tí mo kọ́ orúkọ lẹ́yẹ dárò nẹ́dùwà wọ́n máa ń jókòó wọ́n jókòó wọ́n decide wọ́n wá kọ́ sínú sọ̀hífà wọ́n pè ní sọ̀hífà tó kìnnà sọ̀hífà tó kọ́ sẹ́yìn tí wọ́n wá sí ìgbà tí wọ́n kọ́ táwọn kùrẹ́ ìṣẹ́kọ́tà wọ́n wá gbé ìwé yẹn sẹ́ pé pé ayé ìsìn náà ni wọ́n dì fa aláhùhà ìdàkàrà wọ́n wá gbé ìwé yẹn sọ̀hífà yẹn wọ́n wá lọ gbé kó ara kàbà ojú ànábì rí o sallallahu alaihi wa sallam gbogbo tá à ń sọ yìí bá dídí ètí ìṣẹ̀lẹ̀ ọlọgbẹkọ ara kàába ìjà òfin tààrà àárín méjì kàába ìfẹlẹgbèsì kí ló tó fi bẹ́ẹ̀ wọ́n ní tàòkìdà láha ṣé rí àwọn kẹfẹrí náà ń bẹ̀rẹ̀ káàbá ilé ńlá ni ó wọ́n wá nítọ̀ ìta akọ agreement wa ẹ má bíjì gbogbo yìí tó bá jalẹ̀ yọ palẹ̀ lọ inú kàábà la gbé sí o wọ́n tún gbé inú kàábà yẹn gẹ́sì ọlọ́run ẹrú ọlọ́run ọba tó ní kàábà tí ẹ̀mọ́ tó wá ṣẹlẹ̀ húsìrò àwọn nàkó húsìrò ànàbí sallallahu alaihi wasallam ọ̀bàní hashim bani mutali talata sí ọdún mẹ́ta gbáko láti fúnlẹ̀ wọn bá àwọn ọ̀dọ̀ wọn wọn rajà ládọ̀ wọn wọn ò bá wọn jókòó ara wa ní àwọn mùsùlùmí àtàwọn bàbá wa ṣe àtàwọn ilé ìṣègùn mìíràn wọn wípé ẹ lọ ẹ lọ fàdàbí ilẹ̀ so nígbà tí wàhálà yẹn wá pọ̀ lẹ́yìn ọdún kẹta àwọn ẹ̀kẹ́ nínú àwọn kúrẹ́ìsì tí wọ́n jẹ́ dàwúl ọ̀pọ̀ dàwúl ọ̀pọ̀ àwọn tí làákàyè wọn sì tún pé díẹ̀ ni wọ́n bá wá jù wípé tí bọ̀dọ̀ yóò ṣe mẹ́wàá lọ à ń pa wọn ní òkọ̀lá òkọ̀rọ̀ ìṣẹ́lágbẹ̀ wa. òkọ̀lá òkọ̀rọ̀ ìṣẹ́. àwọn yẹn ni wọ́n wá wò pé tí bá sì wá mọ ẹ̀bá lọ nílẹ̀ ti túmọ̀ àbànú aṣíìmù tó ẹjẹ́ á lọ jáde níyẹn abàdéhùn ẹ̀yà lókè lò tí a ti jà wọ́n yẹn. nínú àwọn tó wá lídìí ẹjẹ́ ajá káṣe nákúdù sọ̀hípọ́tò àbúkọ́tà nínú wọn ni mo ẹgbẹ́ mọ́tẹ́mù àdé lọ́kẹ́ lọ́kẹ́ àná mọ́tẹ́mù àdé yẹ̀hẹ́yẹ́ fàkàlámà ní ìfẹ́ àwọn àyè náà látàtò náà. ṣé mọ́tẹ́mù àdé ìbá bẹ̀rẹ̀ lónìí kó wá bá mi sọ̀rọ̀ nípa àwọn ẹ̀wọ̀n yìí àwọn ládàáda yìí ìbá fi ilẹ̀ fún wọn lára tó gbélé ayé ṣe mọ́tẹ́mù àdé yìí òun àtàwọn méje ni wọ́n àwọn ni wọ́n kóra wọn jọ ìṣàrù ibn amr zuhair àwọn náà mẹ́kọ̀ọ́ ní kòkòrò àwọn ọmọdé kòkòrò àwọn kòkòrò yìí àwọn ní adam àwọn ní adam mẹ́rànlá àtàràwé àti bẹ́ẹ̀ lọ ọmọ sọ àbá ọmọ sọ̀rọ̀ ẹ̀ wọ́n lákòdò sọ àhí pàtì bàdá. ìtọ́ka wa bíbá yìí ni pé ẹ wá wí ìmọ̀ lọ nígbà tí wọ́n fẹ́ lọ já sàhífà mọ́tà ẹ̀ àrùsọ̀ lọ́rọ̀ sàlà àrùsọ̀ fún amúra àbútọ́lé pé pẹ́ wo sàhífà mọ́tà àti ẹ lọ já gbogbo ẹ̀ ni ó ti jẹ àyàfi ó kọ ọlọ́run nìkan tí ń bẹ nílẹ̀ pálámà pàtàkùnrà nígbà tí wọ́n sì wò wọ̀jàdú ha àdàkà wọ́n rí pé gbogbo tí ẹ̀kọ́ ọ̀lẹ̀ gbogbo agímẹ̀tì ẹ̀ ó ṣe kí ìdìbò jẹ́ ìṣòkò ọlọ́run tó nínú nǹkan tí mo tẹ́mi náà àdéhìí tó ṣe nìyẹn àdéhìí wọ́n sọ pé káwọn tẹ́mi náà àdéhìí bá ń bẹ láyé tó wá bá mi sọ lórí àwọn òsára bádìrì ní ìfìwọ́lẹ̀ àwọn àfọ́nmọ̀ tẹ̀sílẹ̀ wá ní ó dàbí ẹni pé kìíní yẹn ta sí ọmọ rẹ̀ jùbẹ́ẹ̀ létí àdéhìí sọ bá ìpa bàbá rẹ̀ lọ bá gbéra lẹ́pẹ̀ nígbà tí wọ́n bá wò wá sí láyé mẹ́ jẹ́kọ̀ ń segin ni o jẹ́kọ̀ ń lọ bá nàbí bóyá òun lè sì pẹ̀ fáwọn kùsà àbọ̀dì tí ó wò ti bàbá àwọn mọ́ òun la ọwọ́ adọ́dọ̀ ànàbí ànàbí ìtúná gírìbì lọ́wọ́ ọ̀nkà ayà pé àmukúlíkú ọ̀mí ń gọ iléeṣẹ́ yìí. àmukúlíkú mi ń gọ iléeṣẹ́ yìí àmúhùmùlùkọ̀ọ̀lìkú àmukọ̀lẹ́kù sámáwá tí wọ́n lọ́rùn. Bàlá yóò kí wọn. Láyà ẹ lọ kábàlà bí lẹ́nu tọ́lá máa bẹ̀rẹ̀ láyé kékeré. Nígbà tọ́lá ìdúgbò yẹn ti gbà sáàmù. Amúkọ́ lè kó mi lọ ìrìnsẹ̀. Ọlọ́run ní Ọ̀rọ̀ ara yín yẹ yín. Jùbẹ́rù nígbà tó ń kú abala yẹn nínú àyà yẹn. قلني وقر الايمان في قلبي هذا قلبي يفير امي مبا ايمان سي انو سبب بي بيد اسلام جبير ابن مطعم قلني قلنا نقف ان شاء الله ونستمر في معاني ما بقي من السوره غدا ان شاء الله كان فيكم البقيه نسال الله الذي لا اله الا هو ان يجعلنا من اهل القران وخلصته وان يفقهنا في الدين وان يبارك لنا في حياتنا وأن يغفر ذنوبنا وأن يرحم موتانا وأن يتقبل منا صالح الأعمال إنه هو البر الرحيم والسلام عليكم ورحمة الله وبركاته